I want to show you. Yeah, in Canada, you can see snow. You can see, this is snow. You can see snow. Eh? Just one day, a day, a day snow. They pack little aside. Just a day snow. You can see. Let me wind down a little bit. A day snow. You can see a day snow. How monty the monty. <laughs> <laughs> mi lè sọ pé mountain of snow lélẹ́yìí not mountain of fire mountain of cold <laughs> this is mountain of cold and freezing you can see you can see they just pack little out of it too. Oh. ore kì í ṣe yẹ̀pẹ̀ òsínú ẹ̀ o oh. this is just snow you know just snow this is a mountain of snow and freezing. <laughs> <laughs> ah, this is a mountain of snow. I'm freezing. See? You can't joke with it. Iyayina Canada. You can see them. Iyayina Canada. See? Canada, Canada, Canada. <laughs> In fact, at times, I do appreciate uh, I just want to show you. Let me show my face. So I'm on the queue, so I'm waiting. Inaina <coughs> Canada. Inaina <laughs> Canada. Inaina Canada. How are you? You know I was as I was saying, let me quickly, let me finish this. Hello, my Jabo. I'm trying to. You cannot see my face very well, but don't worry. You know, as I was saying about bad habits, I want to quickly drop my daughter at school. That's why I ran it up. So, a lot of bad habits has caused a lot of problems. has caused a lot of disgrace to a lot of people. So, when somebody have a bad habit, that's why Bible talk about born again. Jesus talk about born again. That if you want to give your life to Christ, if you want to serve Jesus, you want to serve God, you have to give your life to Christ, and that is born again. You forget your old way, that thing that can cause trouble, that can cause disgrace, even to the kingdom and to the body of Christ, you understand me? You drop it because everybody have their flop, everybody have their habits. Do you understand me? Habit is a sin. You understand me? Habit is a sin that destroys things that are actually good. Habit, habit, bad habit is something that can cause you, um, that can ruin your talent, that can ruin your career as well. Okay? So I have some verses in the, uh, according to the, we talk about it later. You can see me right now that I'm driving and I don't want to. I freeze it here. And there's the snow. You know, it's So, it is well. See you again later. Okay? See you. See her. By the bit. May Almighty God save us. We shall not be rejected. We shall not be disgraced in Jesus' name. The power of God will not depart away from us. All the good job that is Shelaye, Almighty God will not destroy it bad habits will not destroy our glory in Jesus name and don't forget o oh, that àwọn owó ṣe rè di ibẹ̀ yẹn snow yẹn ó fẹ́ gbé ẹsẹ̀ tá you have to when you tó wá word wọ by, báyìí ó you have to be careful you have to be careful oh let me show you snow not through my face let me show you snow you can see snow oh can you see the them on the floor àwọn tó ga sílẹ̀ yẹn o wọ́n ga yẹn ṣe ti rí wọn <laughs> and people are selling block now people who are doing business block in Nigeria if you have a private jet come and take this thing if you can go to Nigeria and come you can take this one without paying anything see God is wonderful if this block is just this type of block this one alone just arrive in Nigeria one day somebody going to if and you are the owner of the all the ice block all this ice block in Quebec alone. If you arrive in Nigeria today, somebody that can be billionaire, even trillionaire with this ice block, army. I, uh, the, what is their name? Uh, Kiloruko, um, the people selling uh, uh, pure water, the people selling cold water, I mean, cold drink, all those uh, happy party, they will buy it. If this snow, if it is snow, this block that is on the floor, If you arrive today in Nigeria and be controlled by someone, one board, one person, the person will be a billionaire, I tell you. The person will be a billionaire. Take it easy now. You see me? Oh, yeah, go stop now. Anyway, only my love because you. See? Take it easy, oh. See? Not gbẹ̀sẹ̀ ni wọ́n lẹ̀ o. Yé! Yé! Ṣé You see? I want to enter. Oh. Lock with Nyanina Canada. Mm. You see? In Nyanina Canada. You can see? She tell me, if as you have, as you be the owner of this ice block i just kí n kàn dá gbogbo ẹ sílẹ̀ èyí tó bá ń kú gas in sọ kí n dá the nàìjíríà bóyá mi ní di billionaire kó tó pé twenty four hours Come pè mí ní ọmọ this ice block on the floor it's just a fridge it's going to be wasted here to tell you that some things you needed is somewhere lying down that is being wasted somewhere àwọn kókó wà tó fẹ́ tó lie down níbì kan tó sì jẹ́ pé kò tiẹ̀ wúlò níbẹ̀ olúwa gbogbo ohun tí mo fẹ́ tó lie down sí àwọn ibì kan tó sì dà pé tí ó bá pẹ́ níbẹ̀ ó máa bàjẹ́ síbẹ̀ ni ọlọ́run jọ̀ọ́ connect mi mọ́ ibẹ̀ imagine mo sọ lẹ́ẹ̀kan sí gbogbo ice block tó wà nílẹ̀ yìí kó sọlẹ̀ síbì kan èyí tó tiẹ̀ wà lágbègbè mi lásán àbíbi tí mo ti kú òun sì rè tó ti kó tó ti da bí olúmọ̀rọ̀ pín tí ó máa sọ̀kalẹ̀ síbì kan kó lọ sọ̀kalẹ̀ sí èkó ìjẹ̀bú ọ̀yọ́ ìbàdàn kò ní ondo state mm, mm, ondo state port harcourt abuja ẹjọ́ sẹ́mi ní dìbìlọ́ní àkílẹ̀ ní tó ṣú kí búlọ̀kù kó jẹ́ mi mọ́ ni kí n sọ̀kalẹ̀ síbẹ̀ yẹn kí òòrùn wá mú burúkú burúkú ká má jẹ́ kó dì fún un sẹ́mi ní dolówó ẹ kàn dá mi lóhùn any wonderful day god bless me and you ìyàn yín na Canada o you see ìyàn yín na what ìyàn yín na Canada so it's a free it come for free and it's going to go for free ice block tẹ̀rí wọ̀nyí ọ̀fẹ́ ló sọ̀kalẹ̀ ó sì tún máa padà sí ilẹ̀ ní ọ̀fẹ́ may almighty help amen <laughs> love you guys. <laughs> let me open i'm opening my let me open garage. So Canada, Quebec is blessed. So oh. I love my Quebec. My Quebec, I love you. I love my Quebec. <laughs> I love Quebec. I'm a Quebecer. <laughs> Quebecer. Merci. <laughs> Ẹ ti ẹ fi kí lẹ́ni sọ? Ọjọ́ kan ẹ̀ tí ẹ lè dìde láàárọ̀ kẹ́ tí oh, star. Tẹ́ bá ti ń wá síbi ẹ bírú Daddy mi ń sìn ẹ mọ̀ pé Dr. Olúkọ̀yà is my daddy o ẹ táwọn èèyàn bá ń ṣe yàmàyàmà ẹ má ṣe yàmàyàmà dọ́dọ̀ Dr. Olúkọ̀yà o is my daddy eh, you know that is my daddy Dr. Olúkọ̀yà ọkọ sí sàṣàdé ah, is my daddy o ha, eh. Pastor Daniel Doctor is my daddy o tẹ bá ń ṣe yàmàyàmà ẹ má ṣe yàmàyàmà dé ibẹ̀ yẹn o ẹ ti understand ìyàyìn náà Canada o eh now bola dey talk or to Bola bola sade extra I just ye you ye eh eh ya ira kada da mo fẹ́ lọ park go to another place You are in dark mo lọ park thank you love you guys hey, rojú me. okay you can't see my face let me on the lights àti ìrùn tó tún ti ń tanná tí ẹ bá ti lọ tí ẹ bá ti gbé àwọn ọmọ rẹ́ǹtì ká báyìí àwọn mọ́tò tó bá ti rẹ́ǹtì ọlọ́run ṣàṣàánú mi ra mọ́tò fún mi o kí n yé rẹ́ǹtì mọ́tò mọ́ ọlọ́run ṣàánú fún mi fún mi lówó fún mi lọ́lá o bó ṣe bless àwọn bàbá mi ní olúwa o bless Daniel Olúkọ̀yà bẹ́ẹ̀ ni bless me o mo fi anointing wọn tọrẹ o hmm. you bless her you bless him bless me also. Hmm. Ah, àmọ́ àwọn ibi tó ti ń tan yìí he <laughs> can't believe it tí èèyàn bá ti lọ yá mọ́tò bó ṣe rí nìyẹn ó oh, lọ mo gbàdúrà ọlọ́run tó bless Olúkọ̀yà ọlọ́run bless mi o mo fi anointing pastor olùkọ̀yà ọkọ sister Ṣadé olúwa mo fi anointing orí wọn tọrọ bless ṣe bless wọn dáàdi bless èmi náà expand my cause father bless me financially materially spiritually academically one stand pa is also a doctor oh lord bless me bless me bless me i want to be a blessing to my vicinity even to Quebec to Canada to my country, to all over the world. I want to be a blessing. Father, bless me, bless me, bless me. Oh Lord, bless me. Oh Lord, bless me. You better pray. Oh Lord, bless me. Oh Lord, bless me. Bless my children. Bless my daughter. Oh Lord, mo fi anointi orí Pastor Daniel Olukoya. Ọkọ sisa Sade mo ma fi anointi orí wọn tọrọ mo fi bẹ̀bẹ̀. Oh Lord, bless me. Oh ti bless me, bless me oh Lord bless me oh Lord bless me oh Lord bless me oh Lord bless me oh Lord bless me ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi ní ọjọ́ kan báyìí tó ń dá ọwọ́ lé mi lórí so mo gba anointing àti ṣe rere ní orúkọ Jésù mo gba anointing àti ṣe àṣeyọrí èmi àtọmọ àtọkọ tí Ọlọ́run bá fún mi àti ìdílé mi ó yá mo gba anointing àti ṣe àṣeyọrí o lórúkọ Jésù ó oh lọ bless me bless me o oh Lord in Jesus name bless our nation gbogbo àwọn èèyàn tó ń ṣe búburú ní orílẹ̀-èdè wa bá wa fọwọ́ kún ọkàn àyà wọn èyí tó bá kọ̀ tó bá lòun ò ní gbà Lord expose them kò rìn lórí wọn bẹ́ẹ̀ ló máa rí orílẹ̀-èdè náà di tiẹ̀ o orílẹ̀-èdè Canada náà ti tiẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ lórí kò sí ní padà jésù agbára wa ibi ò ní bá wa orí wa ò ní gbàgbọ́ ni peace be unto people of God originally in Jesus name love you guys ẹ jẹ́ máa fún mi love kẹ́dẹ̀ máa fún mi like ẹ má fi kórìíra wọn fún mi o anybody tó wá kórìíra mi ọlọ́run ló máa kórìíra yẹn tó bá sì bless mi ọlọ́run ló máa bless yẹ o I am a child of God true one original one no missy kò sí àdàlú ń bẹ̀ tell you real one real child of God love you guys for now bye see you later again fẹlẹ pa kò sí po epo wọn mi ò fẹ́ lọ fi epo yìí kó má lọ mo ti dó sínú mọ́tò ọmọ òun dó sínú mọ́tò ṣe chat mọ́ bí báyìí o we no dey stay for inside car dey do chat again o because fuel is e, expensive everywhere ni. <laughs> All right. Let me yà your phone. ọmọdé ni ẹ nínú driving yeah àti pé kékeré náà ni let me reverse for this person. Mm. I am a Quebecer. God bless Quebec. God bless Canada. say, oh, God bless all our people, all our leaders, all, Ni all Canada, all Nigerians. God bless you all. All my fans, God bless you all. Peace of God. <laughs> ah. Kankawo. Olúwa ṣe oògùn kankawo fún wa. And Mm. okay, I don't know, maybe you can still hear me, Sha. Mo you see. So, you know, you're tough, right. You're going to mo fẹ́ ṣí ilẹ̀kùn. That's your belt. So, I want to tell you that Pastor Daniel Olukoya is my daddy.